mọ̀ká ẹ mọ̀ká ẹ mọ̀ká ẹ mọ̀ká. wọ́n ṣàlàyé pé ṣé kò sí dára pé sí àmì ní ilé ìyẹn jẹ́ tó wọ́n ṣe láti mú dáadáa ó wá jẹ́ ní ọjọ́ kan láwọn ọkùnrin ṣe lọ́sílà yìí bàbá tó wọ́n ṣe àwọ̀ aṣáájú tó wọlé àwọn ìrẹsì bá aláìní. wọ́n ṣe kó ṣe lọ́sílà rẹ̀ àbí kí ó dúró bákan náà wọ́n ní jẹ́ àwọn tí wọ́n jẹ́ aláìní mùsùlùmí ní ọlá ju mùsùlùmí olówó lọ ní ọ̀la ìyàwó tí wọ́n lọ láti ọ̀sán pàdé àgbà wọn. bákan náà tó fi ẹ̀jẹ̀ bíbè ní ó sì gbìyànjú. tó ẹni tí òbí ẹ̀jẹ̀ bíbè ní tó wá ń sapá lórí pé mo lè owó tí ó ti ṣe ìdílé sílẹ̀ lọ sí àwọn òṣèlú ní ọ̀dà pé bọ́ọ̀lù òun ẹgbẹ́ tó lè gbà láti jẹ́ kí wọ́n lọ sùn àbí pé ọjọ́ mélòó ni ìyẹn lè fi kí òun bọ́ sùn. Naam. Báyìí lọ ní ìjẹ́ ìgbìmọ̀ òní, ó ní àǹfààní àti ìgbà ìdílé tó ìdìbò bẹ̀rẹ̀ ọwọ́ nígbà tí wọ́n bá tó ń ṣe lẹ́kọ̀ọ́ rẹ̀. tuntun tó lè ní wọ́n ti lè nígbà kẹ́kẹ́ bóyá iná wò bóyá iná rẹ̀ nípa pípa wò ní a ti pa ìpè tàbí bóyá bí àwọn tí ní trap wọn ní bóyá òbí wọn ní apá tí ò ní pa wọn lọ àwọn oṣù pa. bákan náà wọ́n ti ní àlàyé tí o sọ̀rọ̀ wá sí wa lórí ẹ̀mí lẹ́yìn fún eléyìí àti òsàrè òsàrè bákan náà wọ́n ń gbé pàṣẹsẹ ààrẹ tó wá nípa ìdánilẹ́kọ̀ọ́ lórí pé ẹni tí ó mọ sí láyé òní wọ sí wa ní ọ̀rọ̀ àdáwọ̀ pé yóò wá ní ẹni tó ti mọ sí ìsíwájú tó tó bá àwọn ìpa àríwọ̀ sí. wọ́n ń gbé àwọ̀kọ́ sí ẹnìkan sọ wípé àdéhùn méje àwọ̀kọ́ nípa pé àdéhùn méje ló wà. wọ́n ní pé àdéhùn méje wá sí ẹ̀tọ́ o báwo ló wọ́n ní ẹnìkan tẹ tó wọn bá dá sórí ayé ìwé kọ́ ilé kan tó ju góòtù ibi ọwọ́ wa pa ọ̀rẹ́kà dùgbò láti láti wá gbé náà fi sì kẹgbà gbẹ náà gbé síbẹ̀. tòbá tẹ́lẹ̀ wọ́n ní sí òótọ́ ni pé Aisha àáfíà ìyàwó Ibrahim nígbà tí wọ́n tọ́ wọn yìí kíkó dé lọ́wọ́ ọlọ́run pé ò fẹ́ rí ilé tí ọmọ wa pèsè kò ní àtẹ́lẹ̀ wọ́n ní pé ọmọ wa wá fi àwọn bíríkì yà hàn án kó wọ́n wọlé ní so wọ́n ní àwọn péré ní fúnra ẹ̀ wọ́n wọ́n ní kò ní mùsùlùmí ó sì lẹ́yìn tí ọlọ́run ó sùn níbi ìyá

alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó sọ pé ń lówó tó ń lè fi ra mọ́tò àmọ́ nítorí pé ilé ayé ọ̀já máa ń kankan lóun kò sí ra mọ́tò ṣé ní tó ṣe dá àbí ọ̀dá ní tó ṣe kọ̀ dá torí pé lábẹ́ òfin ọlọ́run súnà nìṣúlá ṣọlá fi hàn pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pé tọ́lọ́run bá ṣe dẹ̀ra fún yàn kó rí àmì rẹ̀ lára yẹn tọ́lọ́run bá ṣe dẹ̀ra fún yàn kó rí àmì rẹ̀ lára yẹn ṣègbà tí ọlọ́run sì ṣe dẹ̀ra fún ọ tó wá fẹ́ ya bara mòórè jẹ fẹ́ máa gbé pamá eléyìí ò túmọ̀ sí wípé èèyàn rẹ̀ ni ọ ọlọ́run bá pé tó bá ṣe dẹ̀ra fún ọ. orí àpẹẹrẹ rẹ̀ lára rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ráyé sánà ẹ yẹ pé wọn àti olówó tó fi lè dasọ sọ́rùn ọmọ dasọ sọ́rùn tọ́n ráyé sá àti olówó tó lè fi jẹun jẹun àtọ́n ráyé sá sún orí ibùsùn tọ́n máa sún lẹ́lẹ̀ so gbogbo eléyìí ìyẹn ń sahun sórí ara rẹ̀ ni ó sì bọ́ sábẹ́ zulmul insani li nafsi àbòsí tẹ̀yẹ̀ ṣe síra rẹ̀ ọlọ́run sì ṣe àbòsí léwọ̀ ya ibadi inni haramtu zulma ala nafsi wajacaltuhu baynakum muharrama fala tadalamu ọlọ́run ló ń ṣe àbòsí ṣe léwọ̀ lórí ara òun ó ṣe léwọ̀ láàrin wa ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín lè jẹba ìyẹn fẹ́ ṣe sọlá tó dọ́xà ó sì ti sàlù alátán àlejò wa bá wọn á ní níṣẹ́ ń bẹ̀rù kárí mi kò sì lè má ṣe sọ̀látù dúhà ní gbogbo ìgbà tí kọ́ lọ sí sọ̀látù dúhà kó tó dá wọn lónìí àbí kọ́ dá wọn lónìí kó tó sí sọ̀látù dúhà. àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ tìtorí àwọn èèyàn ṣẹ̀sìn a tìtorí wọn má ṣẹ̀sìn òfin ọlọ́run ọba kò gbà káti torí èèyàn kan ṣẹ̀sìn fọlọ̀ kò sì gbà káti torí ẹnìkan má ṣẹ̀sìn fọlọ̀ nítorí pé méjèèjì láàrin kárí àti ṣírùkù ni èwo lọ́wọ́ àdánù méjèèjì kárí mi àti ṣẹbọ sọlọ tó bá jẹ́ pé àlejò tó bá ọ ẹ sọ ní tó gbé wọn wá ẹ sì sọ ẹ parí ẹ̀. láì jẹ́ pákókó ha lọ kò sí ní tó burú kẹsàn tó gbé wọn wá kẹ parí ẹ̀ gbọ́n àwọn bá lọ tán kò sí ha tiẹ̀ tó bá sì mọ̀ pé wá tí wọ́n wá wọ́n lè pẹ́pẹ́pẹ́pẹ́ tó fi di àkókò lóhò eléyìí tí ò ní fún ọ láǹfààní àti ọmọ ń ọmọ ń pé ẹjọ́ ọmọ bọ tí ó pẹ́ yín ni ó lè pẹ́ mi kò ní pẹ́ mi púpọ̀ wàhálà kẹlẹ wọn làwọn aláìní àtàwọn tí wọn ní nínú àwọn mùsùlùmí jù gbogbo àwọn méjèèjì ni wọn lọ́lá lópin ìgbà tí wọn jẹ́ mùsùlùmí gbogbo àwọn méjèèjì lọ́lọ́lá nígbà tí wọn ti èwo ló wá ga jù táwọn olùmọ̀ ń sọ láàrin olówó àtàláìní lẹ́yìn tí àwọn méjèèjì jọ jẹ́ mùsùlùmí ni wípé tó lówó bá jẹ́ni tí ń fọpẹ́ fọlọ́n táláìní sì ń ṣe sùúrù lórí àìní tiẹ̀ ni wọ́n máa sọ pé èwo ló jù àmọ́ kàtí olówó lásán ọkàtí aláìní lásán nígbà táwọn méjèèjì ti jọ jẹ́ mùsùlùmí àwọn méjèèjì lọ́lọ́run ọba gbéga ṣùgbọ́n tá a bá fẹ́ wò wọ́n síra wọn á máa pé olówó tó lówó ti ń dúpẹ́ fọlọ́n yẹn ni pé ti ń fowó rẹ̀ ṣe tọ́lọ̀ aláìní tí kò ní tó sì ń ṣe sùúrù lórí àìní rẹ̀ ta ló ga jù náà àwọn méjèèjì àwọn olùmọ̀ ẹni tí a bá wò wọ́n síra wọn àwọn méjèèjì náà ló tún ga àwọn méjèèjì náà ló tún ga torí pé owó tẹ́ rí yẹn kìí gbogbo ẹni tó bá ní iná ní máa lé ná ní lé ná sójú ọjọ́ ọ̀nà tọ́lọ̀ gẹ́gẹ́ bó sì ti jẹ́ pé ká ná kọ̀ rọrùn ajẹ́pẹ́ ní tó bá ná ọ̀gá nípò púpọ̀ yìí sì gbogbo ẹni tí ò ní ló máa ń lé ṣe yìí sì gẹ́gẹ́ bó ṣe yẹ pé kìí ṣe gbogbo ẹni tó ní tó lè na lọ́jọ́ pé tí ọ̀bá ní yóò lè ṣe sùúrù torí oníkálukú wọn ga láàyè rẹ̀ oníkálukú wọn ọ̀gá láàyè rẹ̀ ṣùgbọ́n súnà anábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lẹ́fi hàn wá yìí pé àwọn ẹni tó ọkọ̀ wọ àlùjánnà làwọn aláìní ṣáájú àwọn ẹni tó ní eléyìí túmọ̀ sí pé kọ́ wá dìbò fún àìní o àwọn ẹni tó sì pọ̀ lálùjánnà jù làwọn ẹni tí ò ní gbogbo eléyìí hadithi mu wa torí ẹ oríire àti dùnnú bẹ fún yàn lópin ìgbà tí o bá ní tó sì ṣe sùúrù torí pé n ti ń bọ̀ wá bá ní dáadáa ọ̀pọ̀ débi pé kò tí ẹ̀ ní rántí pé àjọ ń rí tí bàbá èèyàn bá jẹ́ káfìrí tí èèyàn sì ń pèsè Islam gbogbo èèyàn tó tí èèyàn ń gbà ó ń forí sánpọ́n bàbá ọ̀gbà Islam ntọ́ da ló ń ṣe ètò sì ga jù nínú dáadáa tó lè ṣe sóbì rẹ tó jẹ́ káfìrí kò síbi kò pé lọ sídìí ẹ̀sìn Islam ètò tún ga jù nínú dáadáa tó lè ṣe fóbì rẹ tó tiẹ̀ ti jẹ́ mùsùlùmí kò síbi kọ́ ọ máa pé lọ síbi tí ó ti máa lékún nínú mà nípa ẹ̀sìn Islam bàbá tó wá jẹ́ kèfèrí tá à ń gbìyànjú tá à ń pèsè ẹ̀sìn Islam tọ́lọ́mùbá ni kọ́gbọ́kọ́gbà alhamdulillah tí bàbá yìí tí ó bá gbọ́ tí ó bá gbà ìwọ ti bọ́kùn wàhálà rẹ àmótù máa bẹ ń pè kọ́lọ́ǹdé ọgbọ́ kọ́ ní kìí sì kọ àdúà sí ọ lẹ́nu bá sànù yóò Islam tó ṣùgbọ́n pé ọ̀nà kan wo wá lọ́wà agbára wo la lè lò agbárí wo la lè mú tẹ́ni tí èsè mùsùlùmí fi di mùsùlùmí àmà tọ́lá nàbì ọ̀ma anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún pé innaka la tahdi man ahbabt walakin allaha yahdi man yasha ìwọ ò lágbára láti fọ̀nà mẹ́ni tó wù ọ́ ọlọ́run bá ló máa ń fọ̀nà mẹ́ni tó bá wù kọ́lọ́run bá kọ́ fọ̀nà má gbogbo wa wọn lọ́jọ́ mélòó làwọn lè ṣe táwọn fi máa ṣe qasr fi safar ọjọ́ mẹ́rin iye àkókò tó lò láti fi mú ogún sọláàtì wá iná ló fi máa ṣe kọ́sù eléyìí lẹ́ẹ̀rí tó fi ni lọ́kàn balẹ̀ jù lọ́tọ́ka sí ṣùgbọ́n àwọn ẹ̀rí tó tọ́ka síjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún gbogbo wọn dá lórí ipá ṣe kọ́sùrù láwọn ọjọ́ yìí ni ní ìrìn àjò tó ní í ṣe pẹ̀lú ogun a pẹ́ni tó lọ sójú ogun kò lè sọjọ́ wò pàtó ló ń padà bọ̀ wálé ìdí ni tó fi fi sọ fún wa pé gbogbo ẹni tó bá ń rìnrìn àjò lọ síbì kan tí ọmọjọ́ wò pàtó ló wọ́n padà torí pé ń tọ́ wá lọ kọ̀mọ̀gbà tó ń lè rí òun náà máa ṣe kọ́sù títí tí ó fi padà kíkẹ́ wá nǹkan kan lọ sépò pé ẹ fẹ́ lọ ra ibi tí wọ́n ń júwe fún yín pé ẹ ti rí ẹ wá lọ ẹ̀ wọ́n tún júwe bòmíì fún yín níta ẹ pé kò ní gbàdújọ́ kan lọ ẹ fi ń sọ oṣù kan kọ́sùrù náà lẹ́ẹ̀ma ṣe títí tẹ́ fi padà gẹ́gẹ́ bí èyí tánàbí ṣe nígbà tó wà lórí ìrìn àjò tó gún ṣùgbọ́n ìrìn àjò tó ṣe wá sí Mẹ́kà a mọ̀ pé nígbà tó dé Mẹ́kà níjọ́ kẹrin àbí níjọ́ kẹta wọ́n ṣe níjọ́ kẹrin níjọ́ karùn-ún níjọ́ kẹfà níjọ́ ìjọ kẹjọ ṣé wọ́n ṣe sọ̀láàtù subh níbẹ̀ yẹn ní mẹ́kà ó di sọ̀láàtù mọ́kànlélógún gẹ́gẹ́ bí imaamu ahmed ṣe sọ máàlìkù sọ ike njọ́ tí wọ́n kọ́ dé mẹ́kà wọ́n ṣe sọ̀láàtù subh ní mẹ́kà wọ́n ti ṣe sọ̀láàtù subh kótó di kí wọ́n dé mẹ́kà á jẹ́ pé ishiruna salatan ogún sọ̀láàtù so sì ti mà ike ìjọ táwọn lò mẹ́kà kótó di kí lọ sí mìíràn tó eléyìí nìkan lè rí tọ́tọ́ ka sí wípé anabi mayi ọjọ́ tí ó lò bì kan ó sì ṣe kọ́sùrù ń bẹ̀ ṣùgbọ́n gbogbo yòókù yẹn kọ́ mayi ọjọ́ tó ń fẹ́ ló pàtó torí ẹ̀ ló ṣe ṣe kọ́sùrù tí ó fi déjọ́ mọ́kàndínlógún tí wọ́n ń wí yẹn sáwa lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí pé àwa tá a májọ́ tá a lọ káwa náà máa fi ṣe kọ́sùrù kò tó lẹ́rìí fún kò tó lẹ́rìí fún eléyìí wọ́n fẹ́ ká pàkíyèsí ara wa ẹ̀sìn kìí ṣeré àwọn tó sì mà nípa ẹ̀sìn lọ́yẹ̀ kó wọ́n máa bi léèrè nípa ẹ̀sìn kí ṣe pé torí pé ọkàn kàdífì kan ọmọ túmọ̀ rẹ̀ àbọ̀ka translation rẹ̀ kan ọmọ tí wọ́n wí ń bẹ̀ so eléyàn ẹ̀sìn náà ẹ̀yin náà ti tó láti gbọ́ yìí fúnra yín èyí tí mú wọn lọ kíkọ́ sòrò ní kámpù NYSC. ẹ ti mà surely ikú ọ̀sẹ̀ mẹ́ta lẹ́ẹ̀ ló ń bẹ̀ ẹ̀ mọ̀ wá sí kọ́sùrù ń bẹ̀ igbe after all sebe anabi sallallahu alayhi wa sallam sebe ó lò nineteen days níbi kan tí fi ń ṣe kọ́sùn bẹ́ẹ̀ni ó lò nineteen days níbi kan fi ń ṣe kọ́sùn ìjọ mélòó alẹ́ yìí ń yẹn ọ̀sẹ̀ mẹ́ta ìjọ mélòó nù ìjọ mọ́kànlélógún ọ̀yẹ́ kẹ́yìn ọwọ́ rí mi wá because nineteen days ó yàtọ̀ sí twenty one days ẹlẹ́kejì ìgbà tẹ́yìn ti dé camp tàì dé camp ńlẹ́ ti mẹ́ta lẹ́ẹ̀ ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ìgbà tó lọ ṣe fathu mẹ́kà kọ́ mẹ́jọ tó wọn ló pàtó tọlọgba mẹ́kà lọ́wọ́ àwọn kèfèrí gbà tó sì lọ sí tọ̀bù kọ́ mẹ́jọ tó wọn ló pàtó kò sí ẹni náà láyé tó fi dòní yìí báyìí tí ó lọ sójú ogun kan tí ó sọ pé méjì ni ó gbà wọn kò sí sẹ́yìn pé igi tínrín tẹ́ fojú di yẹn ó máa ń sọ fífọ́ fìlà dé tí ó gba ọ̀sán àtòrú lọ́wọ́ èèyàn tẹ́ bá ń wò pé borí wọn kíákíá tógun bá gbẹ̀yìn mi tó bá gbọ̀nà mí yọ ńkọ́ so ìdínú tó fi jẹ́ pé ojú ogun lọ́ lọ ló fi ṣe kọ́sùrù bá àwọn ojú ogun lẹ́yìn wá lọ ẹ̀yin ọ̀mọ́jọ́ tẹ́ kú o àbí ẹ wá débẹ̀ tà débẹ̀ ń ṣe kọ́sùrù nítorí pé ó rìn àjò lẹ́yìn ẹ sì tún sọ yìí pé national headquarter yín ó ti sọ pé kọ́sùrù ní ká ẹ máa ṣe àwọn gẹ́gẹ́ bíi muftuun àwọn gẹ́gẹ́ bíi ẹni tí wọ́n dàn fún iwájú ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n ti ní kọ́sùrù ní ká ẹ máa ṣe náà lẹ́yìn ó sì máa ṣe ok ẹ̀ ń ṣe kọ́sùrù nígbà tẹ wà ní camp kí ló dé tẹ̀ tún kí sọ̀látul jumu'a ní camp mùsàfìrún náà ti ń ṣe jumu'a bóòlù ṣe jẹ́ báwọn. àbẹ́yìn ò bẹ́ẹ̀ ìmáàmù mùsàfìr jama mùsàfìrún náà ṣe bá a sọ ikú ẹnu òfin ṣẹ̀ríà tí ìmáàmù bá jẹ́ muqim tọ́jú ẹni tó wà lé ṣùgbọ́n tó ṣe é pé ńgbàtà dé masjid abáko gbogbo ẹni tó wà nù masjid al-jami lọ́jọ́ jumọ́ à gbogbo àwọn mùsàfìrú náà ni wọ́n à ní ṣe jumọ́ à torí ẹnìkan kan wá. gẹ́gẹ́ bí kò dé masjid ni kò bá kó gèdè obìnrin lọ́wọ́ à masjid níjọ́ jumọ́ à pé ẹ̀ ṣe kọ́ ọmọ ìkọ́ ọmọ báwo kò ní ìdíkẹ́ ṣe kútúbà gan kẹ́ ẹ̀ ṣe kọ́ ọmọ kẹ́ kí bákan náà wọ́n ní mùsùlùmí làwọn o ṣùgbọ́n káfíìrì abìnrin kan o wọ́n fẹ́ káwọn bá lọ́wọ́ sáwọn lè bá lọ́wọ́ àhà ó ń bá jẹ́ pé kò gbọ́n wọ́n mùsùlùmí mà ní wọ́ wọ́ lẹ́sìn ṣé wọ́ lẹ́sìn wọ́n kúkú lẹ́sìn kí ló wá fẹ́ bá lọ́wọ́ sí tó bá fẹ́ ma bí ká bo obìnrin lọ́wọ́ tí ṣe máa rí ìyàwó ni ọ fẹ́ dọba ti afẹ́ yàwó kọ bàyàwó rẹ lọ́wọ́ lọ́ba sinmi mọ̀kọ́ abòmìnrin kan lọ́wọ́ pé kíni kí lọ́ọ́ sọnù tó ń wá tí ì bá sì ranù ilé ìjẹ́bù sí jẹ́ kìí ṣẹ̀ṣẹ̀ fún o kó ń bọkùnrin lọ́wọ́ o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni fún ọ ẹ̀ṣẹ̀ ni fún ọ pọ̀ bòbìnrin lọ́wọ́ obìnrin olóbìnrin tẹ́mi mùsùlùmí ni wọ́n tọ́ òun tiẹ̀ ìyà tí ó jẹ oríṣiríṣi ni yóò jìyà kọjá káfíra yóò tún jìyà pé ọbọkùnrin lọ́wọ́ nítorí pé hum mukhatabuna bi furu'i sharia kama hum mukhatabuna bi usuliha ọlọ́run ní kí wọ́n gba kí wọ́n ní imáni kí wọ́n gbàgbọ́ ọlọ́run tó wá ní gbogbo tó tún àlábẹ́ gbàgbọ́ kó o ṣe wọ́n jìyà ìgbàgbọ́ wọ́n tún jìyà gbogbo nǹkan táwa ń ṣe nínú ẹ̀sìn yìí báyìí. sẹ́mi pé ọ̀pọ̀ àbí òní pọ̀ wọ́n jìyà pé kùfàrù ni wọ́n wọ́n tún jìyà àwọn ọ̀sẹ̀ sọ̀láàtì wọ́n jìyà àwọn ọ̀yọ́ zakat wọ́n jìyà àwọn ọ̀gbàwẹ̀ wọ́n jìyà àwọn ọ̀lọ́hajj wọ́n jìyà àwọn ọ̀sẹ̀ jihad wọ́n jìyà àwọn ọ̀sẹ̀ amúrú bil ma'ruf wan nahy anil munkar wọ́n jìyà àwọn ọ̀sẹ̀ òdodo wọ́n jìyà àwọn ọ̀jẹ́ni tó ṣe fọkàtà yọ pọ̀ àbí òní pọ̀ a oṣù ká wọn ga o wọ́n ní gọ́ọ̀mù táwọn fi mú èkúté tó bá mú èkúté kó làwọn ti ṣe eléyìí èsè èsì béèrè ẹni tó fẹ́ gbẹ́sìn yege èsì tí wọ́n máa ń sè ń béèrè mu ìwọ òkúkú gbé gọ́ọ̀mù kalẹ̀ kó lè bọ́ ọmú èkúté kọ́ olè bá kó lè bá àyàn jẹ àti wọn á béèrè pé bóòlù òṣèṣe ṣe bọ́ fẹ́ mú kọ́ pa wọ́n lọ́ mà ẹni báwo ẹni ṣẹ̀ríà ti ṣe sọ wípé ìgbésí ayé sàárè òrì àti ṣàlàyé lẹ́yìn àti ṣàlàyé rẹ̀ nínú ètò hudan wa bushra tó ti síwájú ẹlẹ́ni tó bá mutí láyé kò ní mú lálùkìyàmà báwo alẹ́ni tó ti múrí tó túbá nígbà tó ti túbá àbí ìgbà tí ò múrí náà ni nítorí pé at-taibu min adh-dhanb kaman la dhanba ẹni tó bá túbá nídìí ẹ̀ṣẹ̀ ńṣe ni ó dàbí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ rí ṣùgbọ́n mo ti múrí ẹni tó padà bẹ́ẹ̀ mo ti múrí ẹni tó padà bẹ́ẹ̀ sọ ọmọ tó kù lórí. èèyàn kì í dán wò wọ́n ní àwọn mọ̀ méje làlùjánnà nítorí pé ẹ̀ ń sọ ọ́ sí wa lẹ́nu bí gbàtà pé kẹ́ bá a ṣe mà àwọn ọ̀ma òdodo ọ̀rọ̀ nu àlùjánnà pọ̀ àmì ọ̀ma yẹn nọ́mbà rẹ̀ ìpè àwọn méje ìpè ẹrù gold. ọlọ́run aláàfin sàlìjánà kẹjọ mi ọmọ mi ọmọ tètè mi ká mà tí mo rí inú àdé ó ní pé anabi sallallahu alaihi wasallam sọ pé tí wọn bá ṣe báyìí báyìí báyìí báyìí wọn á sí ilẹ̀kùn àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ fún yàn kìí ṣe pé àlìjánà mẹ́jọ kọlọ kọ yẹ wọn sì àwọn àlẹ̀kùn mẹ́jọ tá àlìjánà ní fún yàn yọ wá wọlé gba àlẹ̀kùn tó bá wù. hàn pé alìjánà kan lẹ̀kùn mẹ́jọ lónìí sèǹtẹ̀ mi inú àdìsí náà àmọ́ pé iye alìjánà ìlú ọmọ mi ò tí kí o wọ́n ní ìyàwó fìràhùn ìgbẹ́ ńgbà tí wọ́n ń pa wọ́n ní wọ́n sọ pé ó ní fi ilé òun hàn lálìjánà àbí kọ́ bó ń kọ́lé kan sálìjánà ọlọ́run á fi àwọn bricklayer sọ́dájú pé lásán irú ètò àwọn máa sọ fáwọn èèyàn tí wọ́n máa sọ Allahu Akbar irú rẹ̀ nu sọkúsọ lásánlásán alìjẹ́nà tí wọn náà bá bira rẹ̀ léèrè àní wọ́n ní ti mẹ́ńbẹ́ ojú òrírú ẹ̀ etí ọ̀gbọ́n nípa arú rẹ̀ kò lówúyẹ́ lọ́kàn ẹnìkan rí sọ́wọ́n túmọ̀ sí wípé àwọn èèyàn kan lọ́lọ́ kọ́ ni ṣebí àṣẹ ọlọ́ọ̀ tọ́lọ́ọ̀ fi máa pé kí nǹkan ọbẹ̀ kó sì bẹ̀ náà lọ́lọ́ọ̀ fi gbé alìjẹ́nà dùn ọlọ́run ọba òbúkátà bricklayer òbúkátà lébùrà kó tó di pé yóò ṣe ntọ́fẹ́ sí innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. lẹ́yìn náà sílẹ̀ àlìjẹ́nà wọ́n tún wọ́n tún ọlọ́run bá tún mú àwọn ilé tuntun tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbó ti wà sí àlìjẹ́nà ti wà àbí ò ti sí ó ti wà mànà kò sí nǹkan kan tuntun ọ̀dà nínú adé hadith umu habiba anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́nu tó bá mójútó rákà méjìlá lóru àti lọ́sàn tí ń mójútó wọn ti ń ṣe wọn ọlọ́wọ́n bọ́ kọ́lé kan fún lálìjáná tí wọ́n sì kọ́ ni naam bana allahu lahu bihi baytan fil janna mhm naam ó ti wà ń ti wà ń ọkàn gbani ṣùgbọ́n wọn nu hadith eléyìí tí imaamu tí imaamu ahmed gbà wá nínú musnad rẹ̀ ó ní tó bá di rọmọdán gbogbo ojoojúmọ́ nínú rọmọdán lọ́lọ́run máa ń ṣe àlìjáná lọ́sùn àlékún ọ̀sùn yẹn ni pé àlìjáná ti wà ṣùgbọ́n àlékún ọ̀sùn ọlọ́run máa wá sọ pé gbogbo àwọn ẹ̀dẹ́ra yìí mo pèsè wọn kalẹ̀ di àwọn ẹrú mi ni kí wọ́n máa wá jẹ gbádùn rẹ̀ wọ́n wá sọ pé kò sí pèndé àlùkìyàmà sọ àròpéré lọ́lọ́run sọ̀rọ̀ péré lọ́lọ́ yóò wá da gbogbo nǹkan ẹ̀ kalẹ̀ kọ́ má bàa sí gbèndé àlùkìyàmù ọlọ́run bá kìí ṣeré kìí sì ṣeré gan pẹ̀lú. ṣé òdodo ni pé gbogbo aburú tó bá ṣe wá àwa la fà á bẹ́ẹ̀ ni òdodo ni torí pé alukur'an ló sọ bẹ́ẹ̀ ma asabaka min hasanatin famin Allah wa ma asabaka min sayyi'atin famin nafsik ay fa bisababi nafsik wọ́n lọ fà á tí ọlọ́run sì tún ṣe bẹ́ẹ̀ kì í ṣe nítorí pé kórìíra rẹ kì í nítorí pé kò ọ especially tó bá jẹ́ mùsùlùmí ńṣe lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá a fi bọ́ pẹ̀sẹ̀ rẹ́rẹ́ nítorí tí ọlọ́run bá bá fẹ́ràn àwọn èèyàn kan gẹ́gẹ́ bó nù hadith ọlọ́run bọ́ kan àdánwò lójú fún wọn láyé bíi ọlọ́run ká dánwò lójú fún wa láyé bí àdánwò sìn wọn láyé bí sódà tí wọn bá déjọ́ gbé dàrú kìyàmà kò ní sẹ́kun tí wọ́n ti torí rẹ̀ dìsáàfù àti kọ́kọ́ wọ nánà. bákan náà ó tún wá nú adé tọ́lọ́ wọn bá bá gbé àdánwò kan yà nínú kéèyàn yọnu àbí kéèyàn bínú ẹni tó bá yọnu falahu ridha ẹni tó bá bara jẹ́ falahu suht ìbínú jẹ̀tẹ̀ látọ̀dọ̀ ọlọ́ eléyìí túmọ̀ sí ọ ìwọ náà lọ fa àti sọ pé àwọn sẹlẹfù wọn sọ wípé àwọn kì í sẹlọ àfi káwọn rámì pé àwọn sẹlọ gan lára nǹkan táwọn gùn ẹsìn tẹ̀ ń ti gùn rọrùn kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ̀ ń ti wà ní yóò bá yín lọ kí ló ṣẹ́kù astaghfirullah wa atubu ilayhi astaghfirullah tọrọ àforíjì náà. mọ́tò tá a gbé lọ bìkan ní ìsìn ọ̀nà jíjì gidigidi tẹ́lẹ̀ pé ọwọ́ kan ló gbaṣẹ́ abẹ́sì páàkì ẹ̀ ọba tó fẹ́ wọ mọ́tò padà mọ́tò bá ní ẹ̀rọra kíkì mi ṣé ìgbà tí o ti kọ́kọ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣé bùkún àná lọ ẹ̀kọ́ yarí ìsìn tó ti wá ṣiṣẹ́ ṣiṣẹ́ tí gbogbo àwọn ẹ́ńjìnì ara rẹ̀ ti tó ti di pépépé làwa kíkì ẹ̀ ló lò wọ́n gbà má ọ̀dájú àpẹẹrẹ pàǹsẹ̀ lọ́ọ̀ni so àdáwò náà gbogbo eléyìí jẹ́ máa àdánwò ni torí ẹ eléyìí jẹba wọn làwọn ń ṣe ẹ̀ṣẹ̀ kan ṣùgbọ́n ọkàn wọn àwọn fẹẹ túbọ̀ ọkàn wọn ọgbà ó tú láti ọkàn rẹ náà ni wọn á fọ́ọ̀sì ẹ nítorí pé tó o bá ṣọ́ra àti wọ àtọkàn rẹ náà lẹjọ wọná ọkàn rẹ yóò tún á jẹ́rìí takò ọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ó ní òjẹ́ ń gbọ́.

wọ́n ṣe sọ fún un pé kọ́kọ́ ọmọ náà torí òun wò pọ̀ ọ̀dàgbà àgbàlagbà èsì sì yàn á darí tó eléyìí jẹ́ báwọn ọkọ̀ fọ́kàn rẹ wọn làwọn tó ti máa pé méje làlìjánná fèrèdáwùsì lọ́gàá ju ipò wo làwọn fẹ́ tó rọ̀ yáànù sí wọ́n gbàgbé láti sọ ètò kéré jù fa <laughs> so alákùnlé hàlì. a wa wá nọ́mbà kankan a máa pé mélòó ni ẹ bá dákọ rẹ̀ eléyẹn bẹnu kí ó táwọn kan máa mójútó torí pé ńgbà wọn wá mà fún wọn ti wúlò ìmọ̀ tí ti kún wọn lè kó àwọn èèyàn lẹ́sìn eléyìí làwọn kà kún bẹ́ẹ̀ kí wọ́n sọ pé a gba wàlìjẹ́nà tá a bá kó omi tá a ti kó àbí òye yín ó tó mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún kí lẹ́yìn fi wọ́n jọ náà àmọ́ lẹ̀kùn kan nínú àwọn lẹ̀kùn alìjẹnà lẹ̀kùn táwọn aláwẹ̀ ọgbà wọlé yéésà alìjẹnà kan ní jẹba lẹ̀kùn kan torí ẹ̀ nínú àdéhìí kan anabi sallallahu alaihi wasallam sọ pé lẹ̀kùn àfahàn tó bá ti sọlẹ à lẹ̀kùn àfahàn tó gbààwẹ̀ lẹ̀kún wà fáwọn tó yọ zakat lẹ̀kún wà fáwọn tó ṣe hajj lẹ̀kún wà lẹ̀kún wà lẹ̀kún wà wọn àmọ́ akpọkọ kálukú látara lẹ̀kún sẹ́tí òṣètọ́ tẹ̀ tí ó gbé wà lìjẹ̀nà. Abubakar wa ni sí wọn lè kpókò èèyàn gbára lẹ̀kùn tó jù kan lọ wọn ni bẹ́ẹ̀ ni mò ń sìn ìran kan kí wọ́n ọjọ́ kan náà tí wọ́n pè látara lẹ̀kùn tó jù kan lọ. tẹ́lẹ̀ ìjẹba wọ́n ní báwo lọ́lọ́run ṣe sọ́yàn níbi àti wọná ọlọ́run bá ti sọ wà nítorí pé ó ti sọ àwọn ọ̀nà tá a gbà tá a fi ní wọná fún wa ó ti ṣàlàyé fún wa ìwọ ló kù sí lọ́wọ́ sọ̀ ń gbọ́rọ̀ àbí ìgbọ́rọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ní kò mójútó sọ̀ mójútó ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun bọ́ bá ti kú mùsùlùmí ó oríire ni a sọ pé bọ́ bá wọ náà gan tó bá ti kú mùsùlùmí ó oríire náà láti máa bọ́ọ̀ bá wọná rí òní ṣègbè sínú ẹ̀ wàá padà wà lìjẹ́nà kó o kú mùsùlùmí lọ́lọ́run ó fi là ọ́ so nítorí délé ẹni tó pé nǹkan ti ń ṣe kò lè jẹ́ ó kú mùsùlùmí kó fi ilẹ̀ o ìwọ náà dáná tiẹ̀ wọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi ò ṣe ní bọ́ọ̀ wà lìjẹ́nà tiẹ̀ ẹni tó bá gbọ́n yóò fira rẹ̀ sójú ọ̀nà kò ní gbéra rẹ̀ kó lórí rẹ̀ wọ́n ní báwo la ṣe wà lálìjẹ́nà sárúgbó lájẹ́ ni àbọ̀mọdé ọlọ́wọ́n bá ti dá wa ó sì dá wa mà ọmọ wa dáadáa ó sì máa ń tó ń pèsè fún wa lálìjánà níbi tó ga dé ọlọ́run mọ ìpè tá a bá wà lálìjánà lárúgbó kùjọkùjọ àní lè gbádùn ẹ̀ dáadáa tó ti pé wọ́n kú lálìjánà wọ́n yẹn sì rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n àìkú àìrùn kìí jẹ́ ká gbádùn gbogbo ń tá a bá ní nígbàdùn arúgbó tó ti kùjọkùjọ tí gbogbo eyín ti ń lọ lẹ́nu ó lójú ẹran tó lè jẹ wọn máa bá a lọ ni láyé ń bì tí wọn bá tún bá a lọ tán yóò máa fún mu ni yóò máa fún òróró ara rẹ̀ mu bẹ́ẹ̀ ni arúgbó tó ti kùjọ́kùjọ́ ó lójú ó lójú irú ìjókòó tó lè jókòó ó lójú irú ìdúró tó lè dúró sòṣùgbọ́n lálẹ́ nà kò sí wàhálà àsùnìjọ́ ọmọdé kéékèèké tọrọ ọmọdé kéékèèké ó lójú ń tọ́mọ̀ ládùn gbogbo tí ọ̀dà mi ni ọmọ lọ dáwọ́lé tí wọ́n fi lọ kówó rẹ̀ rún àkà náà ti ọkọ ten thousand lọ fún alaka mọ gbádùn ẹ̀rún rún àkà dáná ó ń tẹ náírà wọn tà fúlànà ọ wà lọ kó ten thousand wọn á ní sìkè mọ gbádùn tàná bólú ẹ kó sí afẹ́ kó lé ìmàmù jẹ díẹ̀ díẹ̀ ẹ̀rún àkà mọ ni kì í ṣe kúlíkúlí subhanallah torí ẹ̀ ló ṣe wá náà àdéhùn anabi sallallahu alayhi wa sallam ike nu aljanna àwọn èèyàn ní jẹ́ ọmọdé wọn ní jẹ́ àgbàlagbà àwọn abẹ láàrin thirty something years bẹ́ẹ̀ làwọn ọmọ aljanna wà wọn á ní dàgbà mọ́ wọn sì máa bẹ láéláé nù ṣe lè jẹ gbèsè jẹ báwo la ṣe wà lálìjánná ìbéèrè rẹ̀ kọ́ ló pàtàkì bí kíláàsì tá a fi lálìjánná wọ̀ sáwọn ọ̀lẹ́lá ẹ̀ wọn bá wà má ṣe wà ńgbà tí wọ́n bá rí wọ̀ kí ni kí láǹfààní gbogbo ilé àníkárí wọ kọlọ̀ ń siwá lọ́mọ bẹ̀ ẹni tó yẹ pé ń wá halal haram ló ti ń jẹ tẹ́lẹ̀ ó wá gbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí ní wá halal ó wá ní halal ó ń rò ń sá ṣé kó padà sí di haram ó ń tan ara rẹ̀ jẹ ni ó ń tan ara rẹ̀ jẹ haram wo náà lọ kọjú sí ọ ti ń pàtẹ́wọ́ fún ọ pé wàá mú mi irọ́ lásán gbogbo ẹni tí ń jà aráàmù ń ṣe wàhálà àbí ń ṣe wàhálà ń ṣe wàhálà wàhálà mi wà ń retí rẹ bọ́ọ̀ bá jẹ kú ọ jẹ ìyá náà níbi tó ti kì í ṣùgbọ́n ẹni tó bá gbọ́n pati pati gbìyànjú lórí halal gbogbo bó tilẹ̀ wù kó kéré tó ọlọ́wọ́ bọ̀ falibarika sí ṣùgbọ́n haram ah yóò fi gbà kan ga lójú èèyàn ni màtí ọlọ́wọ́ bá túyàn fún tí ọba túyàn fún kó tó kú gan làṣírí tí máa tú ẹni tó jalè lówó ẹ rí i pé òjò ẹ̀sìn rẹ̀ sú àfi kó túbá lòjò yẹn òfin ní rọ̀ ẹni tó sì jàǹbá tó fi di ẹni tó níláárí òjò ẹ̀sìn rẹ̀ sú àfi kó túbá lòjò yẹn òfin ní rọ̀ láyé ń bì kó tó dọ̀là kìyà so wọ́n máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ igi wọn ni káwọn máa wá halal haramu gan ra wọn sá ẹ ni káwọn máa wá halal múra sí ìwọ ni ìwọ lọ́ọ́ dáyà tiẹ̀ jẹ kò sẹ́ni tó fẹ́ràn èèyàn dọ́gbẹ́ni àkẹ́hàn tó ni ṣé Baba lẹ búkú fifty years fún ẹ jẹ́ lọ́ọ́ bá wọn jẹ́ ẹ́ wọ́n àti ẹ̀sẹ̀ pólì rẹ ọ̀dọ́ta tí kálukú wọn náà tí ó gbé tiẹ̀ gbà so káwá gbélé ayé ká jìyà ọ̀sán ju ká lọ gbọ́rùn jìyà lọ ṣébi náà ti ń gbọ́ yìí ẹni tó jìyà jù láyé tí wọ́n máa fi lè fi sálì jẹ́nà níṣẹ́jú kan tí wọ́n bá gbé sókè ìpè sóò jìyà rí láyé yóò lò wọ́n mọ̀ yá rí kọ́lọ́mọ́ àṣetì wá ń yà láyé o. kó tó tiwa ń ẹni tí máa wò pé ìṣirò ń bẹ ìṣirò bá nínú kéèyàn ó tiẹ̀ máa wálé ayé ìgbà tó ọ pé ìṣirò ń bẹ lòun ò fi ṣiṣẹ́ ìṣirò ń fi wọ́wọ́ ta ló wá sọ fún ẹ ikú dìgbà tó ọba tó lówó ta ni ò ní ẹni tí ọba lówó kọ́ náwó ọmọ tá a bí tọrọkọbọ ó tún ṣèṣirò rẹ̀ lẹ́nu kankọ kúkú máa bẹnlẹ ayé tọrọkọbọ tí kálukú ni yóò ṣèṣirò rẹ̀ ṣé wọn sọ fún wa kó dìgbà tó bá tó pọ̀ ká tó ṣèṣirò ni gbogbo wọn bá bí tí kálukú bá ṣe máa ní yóò ṣèṣirò rẹ̀ tẹ́lẹ̀ náà ṣé wọn fún ọ ní option ni ikú owó ni òṣì ni ọwọ amóṣì torí kọ ọmọ bá ṣèṣirò ṣé wọn máa tó nìyí ìgbà tó ti dé kó tẹtẹrẹ hàn adẹ́pàá kọ́ ọ lẹ̀ kó òní ni lọ́lọ́ nígbà tí èsì pé wọ́n gbé hàn igbe òní gbé ọ̀rọ̀ ah, mi fẹ́ torí ìṣirò ṣé wọ́n gbé tẹnìkan hàn ní irọ́ lásán ọjọ́ ìṣiṣẹ́ kọ́ ọkọ̀ ẹ̀hẹ́n nítorí pé èèyàn gbọ́dọ̀ torí pé ìṣirò ọbẹ̀ kọ́ wá jókòó kọ́ máa tẹ́wọ́ sáwọn èèyàn ọkàn àbùkù ni òfin ọlọ́ngàn ọ̀fẹ́ wàláhì téèyàn ibà tẹ́wọ́ séèyàn méjì tí wọ́n bá fún yàn ọwọ́ ò àbí òní wúwo <laughs> wọ́n ṣe bí gbà tó rí bàbá ẹ̀yin kúkú rí mi <laughs> ẹ̀yin rẹ̀ so tó náà ṣe bí gbà tó rí wàláì ẹ̀ ní mọ̀gbà tó rí báàsì ọwọ́ àwọn òbúwo ni kọjúmọ́sẹ́ rẹ̀ o anábì ti sọ fún wa torí kò lè bá kọjúmọ́sẹ́ ló sọ pé al-yadul ulya khayrun min al-yadis sufla ọwọ́ tó wà lókè tí ń fún ni ó lóore ju etí ń gbà lọ bóun náà ṣe fún ọ tí o bá ṣiṣẹ́ bóun náà ṣe fún ọ tí o gbìyànjú ntọ́ka máa wí ni pé tọ́lọ̀ ń bá fún mi lówó máa fi ṣe tọ́lọ̀ ìwọ ló kú oríire kìí ṣe laburu àmọ́ ká ní ká má fi ṣe tọ́lọ̀ laburu tọ́ ọ bá lówó tọ́ ọ bá fi ṣe tọ́lọ̀ ó kú oríire ni wàláyé kò sì ní tán àmọ́ ma o na sí tọ́lọ̀ yọ tán náà wọ́n ní báwo làwọn obìnrin alìjáná ti ṣe rí àníkárá alìjáná wọ̀ tí wọ́n bá ti rí wọ́n mọ bí wọ́n ṣe rí ó ní ẹ àwọn fẹ́ mọ bí wọ́n ṣe rí torí bóyá yóò mọ àwọn ọmọ ṣe sì náà má ọ̀ gbádùn. <laughs> ẹlòmíì sí àyà ni torí tí ìbára kó sí àyà ni ó dìgbà tó bá mọ bóbìnrin alìjáná ó ṣe rí kó tó mọ ṣe sì náà má. a'udhu billahi minash shaitani rajim lọ́ọ́ túbà ó kọ́ pátì o torí tọ́ ọba tọ́ ọba kùnà láti pátì kò túbá wàláhì orí ibu lògùn lé o bó ṣe ń ka abẹ́rẹ́ bọ́tọ̀ ń yọ tó ń kí bọ́tọ̀ ń yọ ọ̀ràn ló ń dájọ́ fúnra rẹ o orí ibu ńlá ló sì ń dájọ́ fúnra rẹ kò sí ní sáláì lẹ́yìn látàyè ń àwọn ń zina o kì í sáláì lẹ́yìn fún wọn látàyè ń bì ẹlòmíì etí ikú tádàáwò ti máa bá a lóríṣiríṣi tó bá dìgbà tó o bá múra ipò tí ẹ fẹ́ bí ma báyìí ọfẹ́ fẹ́yàwó tó o fẹ́yàwó ọmọ ọba ní wá ma gbogbo ètò wúlò tó lè dánmọ lára rẹ ó ti ta fáwọn panṣágà obìnrin ẹ ti rọ dànù ọwọ́ ṣeṣeṣeṣeṣe ìyàwó lóyún ọwọ́ á ní ọlọ́wọ́ ṣe bí èèyàn ní ẹ̀bẹ̀ ta lèèyàn náà ń bẹ̀ ọ́ ìwọ náà ni. ìwọ náà ni wọ́n síra rẹ̀ bẹ́ẹ̀ náà ni wo obìnrin náà aláìlórí lọ́wọ́ ó ṣe zina títí títí àpò òbí fi bàjẹ́ ẹ lákòókò fún wọ́n tún máa ọkọ ni ó wọn lọ ó tún ní o tún tó ń jẹ náà wọn wá débi pé àpò òbí wa yà ọjà wọn èsì ràn tí ẹ bá àbí ọba ọba níbi tó ti kí wàláhì ó sera rẹ so yóò wá sera rẹ báwọn wọ ẹrú ọlọ́run tí wọ́n sì ń wáyà o wọ́n rí tójú rẹ rọra ṣe híóhíó pé masha Allahu la quwwata illa billah. tọba gánlù ẹ bá gbìyànjú títí títí tí nǹkan ò ṣe kí ló ń ṣẹlẹ̀ kẹsàn-án máa ṣàdúrà ni baálé mi ká máa ṣàdúrà báwo àwọn èròjà àdúrà <laughs> o ti kọ́kọ́ lu o ti sánẹ́sì apẹ̀rẹ̀ ti já àwọn apamísì ọ̀pọ̀lọpọ̀ ló fi jẹ́ pé ìràkúrà làwọn èèyàn ń ra àwọn fẹ́yàwó. nígbà tẹ́ ẹ gbéra yín síbi tó yẹ kẹ́ ẹ gbéra yín sí ọlọ́run yín lé ẹ̀ ń tàbùkù ara yín lọ bọ́ gbogbo asọ́ọ̀lẹ̀ oní gbogbo wọn á bí ọ̀bọ méjì wọ́n wá ń zinalize ara wọn wọ́n á ẹ after all ṣètánì náà ni kò burú ṣètánì wàlá àmàjẹ ọtàn ọjẹ o ẹrẹ lomi tọlọ máa ń ṣe fún wa wàlá ọgà sẹmu kéde rẹ ń lé ní sí lé ń lé ń rí zina ṣe nítorí tó bá ọba ni lè má ẹ kò sí tí ò ní mu láyé rẹ ó dorí níbi ìgbà tí ṣe kò sí ọ̀nà tọ́lọ̀ ò lè gbà mú yàn o ẹ wàláhi torí délé páyọ̀ ọlọ́run. jìnnà sí o ẹni tó bá gbọ́n oníjẹ́ wọn fi tó ń kọ́gbọ́n tẹlomi ló wọn mọ̀ fi kọ́gbọ́n lè jẹ́ bó ṣe jẹ́ gbàtó sì ń ṣe zina wọn mọ̀ pé àbúrò ẹnìkan ni wo sì fẹ́rù rẹ̀ fábúrò rẹ̀ sọ̀rọ̀ pé ńgbà tẹ́nìkan wá búrò rẹ̀ wá léjò ni ọbẹ̀ wulẹ̀ ló ń lù gbogbo ará àdúgbò lọ́ọ̀tì yà á fẹ́ gba ayé ẹ̀jẹ̀ ni ẹ fẹ́ ṣe kí ni ni ọmọ tí ń lọ skul tí ń lọ skul etí wọn bá ṣe zina ìwọ ọba ayé tí wọn jẹ òtúbọ̀rún wọn jẹ ọjọ́ lọ bẹ̀rù ọlọ́run wọn làwọn ọrùn tá a máa ń gé lára wa àti kánná bóni ká máa dá sí á máa rí mọ́lẹ̀ ni àwọn olùmọ̀wá nípa ṣẹ̀ríà wọ́n ní ẹ̀rí mọ́lẹ̀ torí tẹ́ ẹ̀ bá rí mọ́lẹ̀ ó lè bọ́ sọ́wọ́ pìdán kan yóò wá fi dán oògùn kan wò pé irun wọn ni wọ́n lò ó sì ti mọ̀ pé irun tiẹ̀ ni yóò wá dán wò ó ṣe bí wọ́n ṣe ṣe yóò wá wò bí ó ṣe ṣe ọ́ experimental work ó sì lè jẹ́ ìkánná rẹ ni wọ́n lò má jẹ́ rí ìkánná rẹ o má jẹ́ nìkan orí irun rẹ o àwọn ẹlòmíì wà very very careless tẹ̀tọ́ àwọn obìnrin wọn kàn mú kóòmù ní yà irun kun ara kóòmù yẹn so wọ́n sọ náà wọn wà wọn ah, kóòmù ó sì wà ń àwọn mú kóòmù ẹ. ẹ̀ ń gbádùn àbí ẹ máa gbá mi bọ́pọ̀lọpọ̀ ṣe ṣe ra rẹ̀ nu ẹ wàláhì carelessness ẹlòmíì kaná ni ọkàn rè dá lẹ́nu lé ni àwọn ọmọ wọn jẹ́ ṣe kí mo ní máa rè kaná náà lẹ wọlé ẹ́ sọ́yẹ kó rè kaná rẹ wọ́n sì rọ amú mẹ́ta mẹ́ta náà wọ́n nìdí torí ẹ anabi sallallahu alaihi wasallam ń wa ká máa rí ká máa rí táwùjọ bá da á rí kátópá àwùjọ tiwa sọ́dà àbí ọ̀dà ọlọ́njọ́ ọ̀dà wọ́n ní ìkúnlẹ̀ ṣé ìṣẹ́bọ sọ́lọ̀ ni ó pín sọ́nà méjì nu tíra wa ń bẹ nínú àwọn èèyàn ẹni tó kúnlẹ̀ fẹ́ lómi nítorí pé ń sìn àbí nítorí kọ́ fi gbé ga ẹni tó bá ṣe bẹ́ẹ̀ eléyìí kúfúrú ni ṣùgbọ́n ó ṣe pò ń fẹ́ fi kí ẹni tó bá ṣe báwọn haram ló ṣe èwo lọ́wọ́ dánú méjèèjì haram tí ó gbé ẹ̀wọ́ ná la hawla wala quwwata illa ẹ wò bẹ́ẹ̀ ṣe fọwọ́ jábútẹ́ mẹ́sì kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá nù àwọn ẹ̀ṣẹ̀ ńlá àwa lò lọ́sẹ̀ pẹ́rẹ́ kí ni ń ṣẹ̀. wọ́n ní sáà lè máa lo àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ ẹ̀yin lẹ mọ̀ nú àṣà yín wọ́n ní sẹ ìsìláàmù faramọ́ kí ló dé tí n fi ń béèrè irú béèrè báwọn kó lè rí ránṣẹ́ ẹ ṣe mọ̀ pé nú àṣà wọ́n pa àwọn ọkọ rẹ̀ nù o sì gbọ́dọ̀ lákọ mọ lórí gan pẹ̀lú à ń bọ̀sibọ̀si lọ́ba ń lọ́ta wá lọ́ba ń ṣe kínní wá ó yẹ kí gbogbo ẹni tí ọba fẹ́yàwó kó fi ìyàwó sáyé ìyàwó kọ́mọ̀jì ọkọjá yìí rẹ̀ wọ́n gbà tó ń bọ̀ lẹ́yìn ọ̀ ń bọ̀ ń ọ̀rọ̀ pọ̀ wá délé ọkọ ọmọ á pè àwọn àbúrò ọkọ̀ ránṣẹ́ ọ̀sán wọn dìgbà àwẹ̀wọ́ ẹ má ti lẹ̀ obìnrin ò ní so ẹ sì má sọ àwọn ọmọ náà di ọmọ tó jẹ́ pé kò ju ẹgbẹ́ abilékà àrùn ìyàwó lọ ẹ wà ní kó máa pè ń bọ̀ arówó lò ìyẹn afẹ́ akọ̀wé àbí ni so ó kọ kálukú ní kó máa jẹ́ bàbá pọ́n wọn lágbájá kò burú so náà wà tún á sọ torí gbà tí ìyàwó náà bá ti mú wọn ránṣẹ́ onú òdẹrú lágùn abòmí gbogbo aṣọ wọn ni ọmọ fọ èèyàn bá àpógúnú lé oní ọmọ ruka fún wa ó bá fẹ́ ruka èèyàn mẹ́ta ó yàtọ̀ sí ta bá fẹ́ ruka èèyàn márùn ún kátó pé èèyàn ogún sẹ́yìn pé èèyàn ó nídìí orógùn ńlá tó àwọn àṣà kan wà nú àṣà Yorùbá tó yẹ kí máa fún àwọn obìnrin wàhálà lé ọkọ ẹjẹ amukó torí Islam ti wọ gbà ká mú ẹnì kankan lẹ́rú kò gbà kíyàwó mú ẹnìbọdì lẹ́rú kò sì gbà kẹ́nìkan kan náà mú ìyàwó lẹ́rú ọlọ́run ọba kó gbà fún wa kó tún tiwa sí i subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kò pè kò pè fún sọlá.